إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد الله سبحانه وتعالى أثر الصلاة ونهو محمد صلى الله عليه وسلم لما مكين بقوا وما ما tí ọlọ́run wa subhanahu wa ta'ala tó lè ní sábàtì láti ṣe òṣèré kalẹ̀ abẹ́lọ́run wa subhanahu wa ta'ala tó bọ́ wa ilé ìsinmi ìzáàlú àtàlá sí ìlú القرآن في سوريا كذلك من القيامة gba àtìkì àtìkì tí wọ́n ní kí a máa gbé ẹ̀wọ̀n ẹ̀wọ̀n lẹ́yìn tí wọ́n pè ní àtìkàtà tó ìsìkà ìgbàtà nínú Islam kí ni ìgbà tí a pè ní ìgbàtà gbọ́dọ̀ ní gbọ́dọ̀ ní ọ̀nà méjì ní àápù ọ̀nà àkọ́kọ́ òun náà ni ìmọ̀ ọ̀pọ̀ nǹkan mọ́ kejì òun náà ni ìmọ̀ ẹgbẹ́ fún nǹkan tó ìmọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ nínú al-Qur'an al-Karim قد أفلح من زكاها وقد خاب من دساها ó ti bèèrè ní bèèrè ẹni tí ó bá sọ ìlú rẹ̀ mọ́ wọ́n kọ̀ bá ó dẹ̀ ti gbèsè ìmọ̀jọ sáà ẹni tí ó bá fi ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ ní nìkan tí ó wà nígbà tí tí ó kọ ẹ̀mí rẹ̀ mọ́ kúrò níbi àwọn àtàkì àwọn àdìọ́kọ̀ burúkú من أسر النار لكن الصفة تقول جزء الزكاة اسم على الثانية فكما الله سبحانه وتعالى فنبوى محمد صلى الله عليه وسلم قال فخذ من أموالهم صدقة تطهرهم وتزكي بها فصل عليهم أن صلاتك سكن لهم ọlọ́run ní máa mú nínú dúkìá wọn nínú owó wọn nínú nǹkan ìní wọn lọ́dọ̀ kan ìtọ́yà ní ó ṣe pé tuntun nínú owó ọdún lọ sí ìlú ìlera tó máa ti tọ̀ wọ́n lọ ọkọ̀ náà èdè owó fi máa bá wọn pẹ̀lú ẹ̀ wọ́n máa ti tọ̀ wọ́n lọ bàtà wọ́n lè máa fi ìdàgbàsókè nínú ìgbàlù nínú ìṣúná ọlọ́run ọba tó pa ìlú ọ̀tá náà. olùjẹ́ tó gbọ́dọ̀ mọ àṣìṣàká ó ní ṣe pẹ̀lú ìmọ̀ ọ̀pọ̀ nǹkan náà bákan náà ìgbé sí nǹkan máa bèrú ó máa lọ òun ní àtàrí sọ́sùn náà wọ́n nínú òfin ẹ̀sìn tí bá ń pè ní àtẹ̀ká àtẹ̀ká ìyá àti àrùkán ẹ̀sìn ìlà kò lára àwọn orígun ẹ̀sìn márààrún a mọ̀ pé orígun ẹ̀sìn àkọ́kọ́ ń bẹ̀ olùṣèhádà tó Allah ilaha illallah وأن محمدا رسول الله Adéòrò tó ti ṣe ẹni tó mẹ́tọ̀ káàkiri òṣìṣẹ́. Bàtẹ́ náà, adéòrò pé ẹnẹ́bẹ̀wọ̀n Mọ̀sánlá Sọ̀lọ́lọ́dọ̀ àlẹ́yìn ìṣẹ́lẹ̀ òjìṣẹ́ ọlọ́mọ̀dá. Wọ́n ni káàkiri kọ́lá, káàkiri kí وإنشاء الفتاة كما يزكى. فأتمت الركن الثالث oṣù kẹta òun ìtàkájẹ́ nínú àwọn orígun ìsìláàmù tó tó ìsìláàmù tó ó ọlọ́mọba subhanahu wa ta'ala tó pàtàkì rẹ̀ níbi jẹ́ ó ń sọ nípa àwọn tí wọ́n jẹ́ kékeré àwọn ọba ní sàlíńtàbù وأقاموا الصلاة وأتوا الزكاة فإخوانكم في الدين tó bá túbá kúrò níbi iṣẹ́ kékeré wọ́n gba ìsìláàmù tí wọ́n ti ṣàhádà aláàdínà ìlọ́lá wọ́n ti ṣàhádà ẹ̀nà muhammadu rasulullah ìṣùmọ̀kẹ́ wọ́n sáábà ní ẹ̀yìn táàbù tó bá túbá wọ́n àtàwọn mùsùlùmá wọ́n á tún tí wọ́n ń yọ jàkà ìkíra wọn sọ ipò wa ní kó ti di láti di ọmọ ìyá inú ẹ̀sìn. ó túnmọ̀ sí pé tí wọn àbáṣà wọn nǹkan wọ̀nyí wọn kì í ṣe pé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sìn tí wọ́n ń bẹ lórí ẹ̀kọ́ ti pé ìṣòro ṣùgbọ́n ló di ọlọ́wọ́ wa ti ká àwọn ọ̀dà rárá ètò tó yẹ kọ̀ọ̀kan. Èdè ìlú kan tó jẹ́ pé ọlọ́wọ́ wa ti ká àwọn ọ̀dà rárá ètò tí a mọ̀ ètò ìgbẹ̀mìíràn ó ń bẹ fún àwọn tó ṣe pé wọ́n ń sọ ọ̀rọ̀ jọ wọn. Ọlọ́wọ́ bá ń kàlẹ̀ ìfẹ́lẹ́ fún ìgbẹ́ ولا ينفقونها في سبيل الله فبشر بعذاب أليم يقرحن عليها في نار جهنم فتسوى بها الكتاب من جنوبهم وجنوبهم هذا ما كملت من انفسكم فذوقوا ما كنتم تكذبون ọlọ́wọ́ bá ní àwọn tí wọ́n kó owó jọ owó góòdì owó sílvà wọ́n kó jọ wọ́n wá mẹ́rin tó jọ ọ̀nà ọlọ́run lọ aláwọ̀rẹ́ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ìwò ìyẹ́ lẹ́sìn ilé ìyá yóò máa wá bá wọn yóò máa jẹ́ wọn yóò máa jẹ́ fún àdé àfihàn ìjẹ́ àyànà ajọ́pẹ́tẹ́ tó gbogbo ọ̀rọ̀ ọmọ tí wọ́n ní ìyẹn yóò bí wọn sílà wọn àti àwọn owó tó dúró sí gbogbo àti sílà lónìí gbogbo ẹ̀ wọ́n sọ di sílù tó ṣe pé wọ́n máa jó nínú iná tó bá ti wá di pé ó jó tó ti pán púpọ̀ àti ìgbà owó wájú lóògbò wọ́n máa ti jó wọn níwájú báyìí wájú lóògbò wọ́n máa ti jó wọn lẹ́gbẹ̀ẹ́ wọ́n tó hóró wọ́n máa ti jó wọn lẹ́yìn wọ́n máa tẹ̀sán pé àábà mẹ́ta mẹ́sùn ọ̀hún tó ti ṣe ìfẹ́ ẹ̀kọ́ ara ẹ̀kọ́ jẹ́ ní ayé tẹ́ ìyọ ẹ̀kọ́ tó yẹ tẹ́ ìyọ bẹ́ẹ̀ من الشيوخ ما كتب كل ذلك كما قول عند الدعاء كله فقد نبوى محمد صلى الله عليه وسلم وما صار مقرر تنتبه بني البخاري صحيح مسلم ومواضيع حديثه ولما من صاحب المعلم ولا تبدا لا يؤدي من أحقها إلا إذا كان يوم القيامة مثلت له أو فتحت له صفائحه oríkè sẹ́yìn ẹ̀ka àkókò owó àkókò bóòlù àti sílà ní àbáwọn nǹkan ó wà ní ìpè bóòlù àti sílà lónìí tí ó wá yọ ọmọ tó yẹ kó yọ ọmọ àti tó bá yọ bí ní àìsí àmà tí wọ́n sọ ní sí ìlú wọ́n wá sọ sínú náà yóò gbóná tí ìlú wọn máa fi kéwòn. فيقوى بها جديده ثم تجوه وجه وجنبه ثم تجوه لبه وظهره ثم تجوه لبه إليه كلما بردت الشيبات تجده وعدت عليه هذا الشيء بين كاتبنا ثم تجوه في يوم كان مقداره خمسين ألف سنة إليه يوم على ذلك ní ọjọ́ kan náà ní oṣù gbogbo ìdáǹsọ yìí ọjọ́ kan péré ní oṣù ṣùgbọ́n ọjọ́ ẹni 50,000 years ní bàbá kọ̀ǹtì ẹ̀rọ pàlọ́ ẹni tẹ́lẹ̀ rẹ̀ bùdù lónìí wọ́n á ní agbọ́gbé yẹn kan ló wá ta ti ìpín kan ló wá dé wọ́n dé years òun ṣe wọ́n ẹ̀rọ dé ti years lápò Pẹ́lítàmì sọ̀rọ̀ yìí, ọjọ́ kan sí èdè àwọ́jọ́ ọlọ́wọ́ bá yẹn, thousand years òun lẹ́nu ilẹ̀ ilé ìjìyà níwájú ọlọ́run lọ wọ́n máa fi sínú ẹ̀ wọ́n máa fi sínú iná wọ́n máa fi jó wájú jó lẹ́gbẹ̀ẹ́ wọ́n fi wọ́n ṣe kó rí sí títí tó rí yẹn tọ́lá tọ́mọ́túnlẹ́gbẹ̀yà ẹ̀ wá yìí yàrá tí jẹ́ kí àtijọ́ tuntun àwọn tó ń sin aláti jìyà ní yóò padà bí bára tí wọ́n yìí wọ́n ti yàrá ń títí díẹ̀ díẹ̀ bí ìyà tó yẹn jẹ yóò fi fi hàn sínú ọmọ bí ààrẹ jẹ yóò fi máa lè ní àdúgbò wọn ni fún ìmọ̀ ìdúró بعد ذلك سبيله إما إلى الجنة وإما nígbà tí ọjọ́ kan ó ṣe dédé fifty thousand years yẹn wọ́n wá ní ẹ̀mọ́ ọmọ wọn náà jẹ́ nínú tó bá ṣe pé ó ṣiṣẹ́ ní o tó lè jẹ́ kójọ́ máa jẹ́ nínú àti ẹ̀mọ́ ọmọ wọn náà lọ tó bá ṣe pé ó yẹ kó tún jí àná mi ọlọ́gbà pé àwọn ya gbogbo ilé tó ṣe wá ní ọmọ àjẹ́nà ó òun náà ní pé ṣàádà wa kòmò foundation ni àbọ̀rọ̀ wọ orogún pẹ̀lú ọlọ́run ọba níbi ìwé ògbómọ̀ ẹ̀kọ́ ọlọ́run ọba níbi ìmúra níbi kíképe níbi ìjẹ́jẹ́ níbi ìgbáralé níbi ìbẹ̀rù àbọ̀rọ̀ gbé fún ẹ̀dọ̀ ọlọ́run ọba fún bákanáà Muhammad sallallahu alaihi wa sallam náà ni wọ́n tí ìtọ́ba mú wá ní information òdodo ni òfin tó mú wá ẹni tó jódodo ni bákan náà àlàyé tó bá ṣe agbọ́dọ̀ tẹ̀lé àgbọ́dọ̀ bálàyé tuntun wa kalẹ̀ láti fi gbá àlàyé tuntun yìí ìjùmọ̀ Muhammadu Rasulullah ọ̀rọ̀ ilé yìí lẹ́yìn lẹ́yìn ní wákàtí márùn-ún wa sábàbí ìgbà fara àti ẹgbẹ́ báwọn àbá mi ṣe sọ pẹ̀lẹ́ni sí òfin òjò lẹ́yìn ọ̀rọ̀ zakamẹ́ àwọn afáàní gbàtẹ́ni tí ò ṣe kékeré ni mọ́gẹ́ bí àbíkì ta kàbẹ̀yìn ó lè fi wá pé ẹni tí ò yẹ zaka ó ṣe kékeré ṣùgbọ́n yóò jí àwọn ọjọ́ ọlọ́run bá yóò jí níwájú ọlọ́run bá tó ló jẹ́ pé ìjọ ọjọ́ kan pẹ́ni tí ò yẹ zaka dúkìá rẹ̀ ó jẹ àti 50,000 years ní tàbá nípa kọ̀ǹpé wọn sí ayé ní ọjọ́ mélòó láyé mélòó ni bí ahánà sí àkátà yọ tó ti wá di pé kí èyí ó ti rí fifty thousand ní tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ gbìyànjú láti ṣe ìbéèrè sí àṣírí tó ọ̀rọ̀ lórí ìtàkà òun àmúwá yìí náà ń ta lọ́sọ̀ pa ìtàkà àwọn àtúròsọ fún wa pé definition rẹ̀ mẹ́ta ká ti mọ̀ pé orígun kẹta nínú àwọn orígun ẹ̀sìn lẹ́yìn pàtà ti mọ̀ pé ọ̀ràn ẹ̀yàn ni àwọn àpá àwa sọ wípé ìtọ́ǹtẹ̀ ní ìgbàta òun náà ni dákùn dákùn bí i mọ̀ ayẹ́rí ìmọ̀ ìmọ̀ ayẹ́rí ìlàjì mọ̀ ìmọ̀ ayẹ́rí بمن وتتحدث بالله أو تحدثا لله سبحانه وتعالى ẹ̀yẹ̀ mú nínú owó tán ní àti ká ní dúkìá ká má ṣe lówó àbí ká ní ọ̀rọ̀ tẹ́lẹ̀ ń mú ọ̀rọ̀ sára ní sáàmù jùsùkò mọ́ àìyàn pẹ̀lú sí ọ̀sán nínú ta ní ọ̀rọ̀ specific من مال معين منه specific way ثاني إلى جهة معينة tààfi sí àwọn èèyàn kan tààbùdánilá ṣùgbọ́nàbò tààrà lẹ́ni tó bá ní ẹ̀kọ́ èyí sí ọmọ ọmọ pẹ̀lú ẹ̀ tààbálá ní ẹ̀kọ́ àti ọmọ pẹ̀lú ẹ̀kọ́ sí kàkánì tààbálá ní ẹ̀kọ́ àti ọmọ pẹ̀lú ẹ̀kọ́ sí ìgbàká àgbúrí ẹ̀kọ́ sí lílo ọ̀rọ̀ ẹ̀kọ́ ọmọ bá ṣe ètò Ṣé àwọn nǹkan tí bàtà wá wọ̀ nínú àwọn kẹta nínú ọ̀rọ̀ mi? Àwọn nǹkan àmọ́ ti ti di lélo kan. Èyí tí ó gbajúmọ̀ jù, òun náà ni bàtà owó. Bàtà owó, òun náà ni bàtà góòlù, sílvà. Láì jọ́ tí wọ́n ń ná àti sílvà àti sígbà ló rẹpìsẹ́ntì eh, owó nígbà ẹ̀ nígbà gold àti sígbà ti rẹpìsẹ́ntì owó nígbà pé àwọn báńkì ní central bank wọ́n máa ń lo gold gẹ́gẹ́ bí ètò wọn ti bá àti owó tẹ́tẹ́ síta wọ́n máa ń lo gold láti lè fi bá àti paper money tí wọ́n tẹ́ síta. Nígbà pé àwọn paper money sáà ń wòye ipò tí góòdù wà àti síra wà nígbà yẹn ni làwọn náà wà tọ́tàwá ní ìjàkà góòdù àti síra ìdẹ́gbẹ̀ àti ìjàkà náírà àti dọ́là àti yóró pàǹtàlì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú àwọn owó tí wọ́n mọ́ lágbàáyé ìkọ̀kẹ́ náà ní gbogbo ẹ̀ tọ́tàwá ní sọ pé góòdù àti síra ó ti kó gbogbo àwọn owó tí wọ́n mọ́ pẹ̀lú ìsọfún wa ìpé bàbá wọ owó tàní lọ́wọ́ ẹ̀kọ́ tí ẹ̀sùn ti kọ́ wa òun wípé láàbẹ̀káta ìmáàrí káta ìyàwó rẹ̀ ìfẹ́ kò sí bàbá níbi gold àti silver àwọn ìpèrè ìgbà tí ọdún bá lọ lórí ẹ̀ ìgbà ẹni bàbá tó jọ́ràn ẹni lórí ìrẹ́ ni zaka tó jẹ́ ọ̀ràn yẹn tí ọdún kan bá lọ lórí rẹ̀ ìrẹ́ ni zaka tó jẹ́ ọ̀ràn yẹn lórí nítorí mo ní góòlù kan tí mo fi sílé láyé sùn láti bí o àti lè tuntun zaka jẹ́ ọ̀ràn yẹn lórí ṣùgbọ́n tí n bá tọ́jú góòlù yẹn tọ́dún kan lọ ní pàtàkì nígbà nílé tí mo tọ́jú ẹ̀ sílé sí ọdún kan lọ lórí ẹ̀ zaka di ọ̀ràn ìgbèrè wọ́n tí zaka tó tún di ọ̀ràn ẹ̀lẹ́ lórí náà tí zaka tó dọ́ràn ẹ̀ lórí zaka lórí bóòdù àbí sílva yẹn tí wọ́n ní kẹsìlẹ̀ lórí ẹ̀ ó bọ̀rọ̀ tó bá ń pè ní nǹkan nǹkan kí là ń pè ní nǹkan òun náà èyí èsì góòdù àbí sílva tí mo ní ìrètí ní ayé ìjọ òní ìgbà tó kìí ṣe ọ̀rọ̀ ẹ̀ lórí ẹni tí ó ní sílvà àti góòlù torí pé tí bàtà ní kúlùkù jẹ́nẹ́rà ní kó lè jẹ owó orílẹ̀-èdè mẹ́jọ owó tí wọ́n bá lo sílvà owó mọ́ ìdàkásí jọra ìlú lórí wọ́n bá ń lo owó ìdàkásí jọra ìlú lórí bákan náà góòlù wọ́n bá ń lò gẹ́gẹ́ bí owó ìdàkájọ́ràn èèyàn lórí ẹ̀ tí wọ́n bá lò ìdàkájọ́ràn èèyàn lórí ẹ̀ náà ṣùgbọ́n nígbà yẹn tí bàtà tó lè jọ́ràn èèyàn lórí góòlù góòlù yẹn gbọ́dọ̀ tó tí ó ń pè ní ìṣòro náà dìnnà rẹ̀ àwọn ìṣòro náà ní kọ́ọ̀lá wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n á ní ìṣòro náà دينارا العشرون مثقالا دمر قليل ṣùgbọ́n kó lè bá yé wa láti kò sáwọn ẹ̀ tí wọ́n pè sí ìṣòro náà mìkọ́lá mìkọ́lù ìwọ́n máa ń lò nígbà yẹn mọ́rìsì àwọn òde mìkọ́lù ìmọ̀rì àwọn òsùn ọ̀tá máa ń lò lọ́pọ̀lọpọ̀ mọ́ níbi ká ní gíráàmù àti ká ní kílógíráàmù àti ilé Now, tabaníkẹ́ sọ bá ti ìṣẹ́lẹ̀ with God tààtọ̀lẹ̀ kápọ̀ bá ti ẹ̀ṣiṣẹ́ a máa que pé 85 gram 85 gram góòdù ìdàtọ̀ ń sọ̀rọ̀ èèyàn lórí ẹ̀ abúkọ́lẹ̀ lọ lórí ẹ̀ lọ́wọ́ ní ìdìbò tọ́jú ẹ̀pà mọ́ sílé àti tọ́jú ẹni tí mo ní tó máa tọ́jú ẹ̀pà mọ́ bọ́dẹ̀ ṣe báńkì náà ni mo gbé sílógò yìí ọdún kan lè lọ lórí ẹ̀ ṣùgbọ́n ẹni tí mo tọ́jú pamọ́ bóòlù tí mo tọ́jú pamọ́ yẹn kí ni ìwé ìṣe tó bá tó ìṣòro náà ní kọ́ọ́lá twenty million táwọn ń pè lónìí ní eighty five gram eighty five gram ìgbà ẹni ìgbà táwọ̀ conditions méjìlá ń sọ méjì condition àkọ́kọ́ wọ́n ni wípé 85 grams ni 85 grams sáṣọ yẹn ni ó ti lọ́wọ́ lọ́wọ́ wa àbí ti ta akọ́jú ẹ̀ sí bóyá báńkì látọ́jú ẹ̀ sí ọdún kan ti lọ lórí ẹ̀ lẹ́yìn ọdún kan yẹn a gbọ́dọ̀ yẹn bàtà lórí ẹ̀ táàbà yẹn bàtà lórí ẹ̀ lẹ́yìn ọdún kan yẹn ìtọ́lọ́mọba sọ nípa àbẹ̀dínà yẹn ti lè dínà bá àwọn òṣìṣẹ́ ọ̀la yìí ti kú náà sí ìpẹ̀lẹ̀ ìrìnà ọba ṣe ń lè abárin àmì àwọn tí wọ́n kó bọ́ọ̀lù jù àti àdákà ṣe wà wá náà tójú ọ̀nà ọlọ́run àtọ́ fún ọ pé ìyẹ̀rẹ́ tèrè elérò yóò mọ̀ jẹ́ ti fihàn lọ́wọ́ àti tóbi tèrè ìrẹ́ ọlọ́run bá tó ṣe àrẹ́wọ́ náà àti sọ ìtú background tó ti ti gold inú ọjà láwọ̀ yìí eré ìtàkọ yóò yọ ọ̀pọ̀lọpọ̀ wọn. Tó bá ṣe pé sí ìbànú nígbà yẹn wọ́n máa ń pè ní ní àṣà àdúrà àmì ní àṣà àdúrà àmì 200 dirham eléyìn náà kó lè bá ní oṣù mọ́ta ń lò ní sí a máa ní 595 grams 595 grams tó bá ṣe pé sílọ ní o tó ti bá ní sílọ tí ó bá sí ìtò 595 grams májẹ̀mú àkọ́kọ́ mi májẹ̀mú ẹ̀kejì òun pé ọdún kan ó gbọdọ̀ rẹ lórí ẹ̀ kó tó jọ́nà yẹn lórí ẹ̀ lẹ́yìn bá ní sọ́gbà ìmọ̀ ẹ̀jẹ̀ mi láti ìkìlóyìn tí mo ń ṣègbè lóyìn tí mo ń ṣègbè lóyìn láì mo ń ṣègbè lóyìn ọdún kan sí lórí ẹ̀ ìgbà tí ó ti sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ wọ́n tó yẹ máa ń bẹ̀ láti sígbà mo ń pẹ̀lú tó bá ń bẹ lọ́wọ́ yìí tí ọdún kan ti wá lọ lórí ẹ̀ tó dẹ̀ tó 595 grams ẹgẹ́ bá ṣe ní ìgbò òṣùwọ̀n tá ń lè ṣe láyé dán ní àṣà ilé àmìnà wá pé àti káṣe ní bí káṣe ní kámpu awáàkìn kámpu awáàkìn ọmọ ṣe ń gbàmì àti káṣe ní àṣà gbèrè àmìnà ọ̀pọ̀ lónìí àwọn olùgbàmì Káfíńsì àwọn aṣọ́nù yẹn, àbí ní àtàkì gíráàmù yẹn, wéètì yẹn, àti wéètì five hundred ninety five gíráàmù ìkẹ̀kẹ̀ náà ni. Náà, jẹ́mọ́, ọ̀rọ̀ yìí tó lè bá yìí wá dáadáa. Káwá mú kákúlétọ̀ wọn jáde. Bí a ká bá wà sí kiri nìyí àpàtà nǹkan ti ti góòlù lẹ́ẹ̀kan àmì twenty dinar àbí nìkan ó ṣe dédé eighty five grams Now grams yẹn ni ẹjẹ́ ká bá wa 85 grams ẹni fẹ́ ká lè ní 85 grams yẹn. Bàbá fẹ́ sọ ti sílvà nìkì, a ní sí grams ti sílvà fi pọ̀, a ní 595 grams. Now 85 grams mélòó la máa rí inú 595 grams? 85 grams mélòó la máa 595 grams? Ẹ́ tẹ̀lé, ọ̀gẹ́ tẹ̀lé sí náà títẹ́ fẹ́ ló ń gbé lẹ́yìn ni pé nígbà yẹn nígbà tẹ́ máa ra 35 grams yẹn òun náà ni tẹ́ máa ra tẹ́ ra kí 595 grams iye tẹ́ máa fìrà òun náà ni ẹ máa fìrà yẹn. Nọ́mbẹ́bù tó ń wáyé nù ní kọ́ọ̀lù ń sọ tí wéètì ìkọlù omi mọ̀kàn ní káàkiri báyìí rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tàbí ó tẹ̀sẹ̀ sọ ní pé iye tẹ́ máa ra 95 grams òun náà fún gold fún silver òun náà lè máa ra 85 grams fún gold ó lè bàyí wa tí wọ́n fẹ́ ra dọ́là kan ní ìsìnlẹ̀ máa ní náírà 5 5 so five ninety naira uh, ó lè lèrè one dollar so eighty five gram ní àti five ninety five five eighty five gold àti five ninety five silver ìlú ìsẹ̀lẹ̀ mi ayé ẹ̀kọ́ so ìyá nípa gold silver èyí táwọn ń sọ yìí sí ẹlòmíràn wọ pé èyí onígbòmí lè lè ní sílẹ̀ dọ́là mo ní ìyáyà mo ní ọ̀nkà ìmọ̀ ní yóò ìmọ̀ ní ẹ̀kọ́ ìpínlẹ̀ tó fi èyí yẹn tí kò ń ṣàtọ̀ yìí kọ́ta àwọn èèyàn pẹ̀lú pẹ̀lú orí ní góòlù ilé ẹlòmí ní góòlù tó tọ́ ní bíbáǹkì ẹlòmí ní sílà nílé ẹlòmí ní sílà tó tọ́ ní bíbáǹkì tó kánú owó eléyìí ọdọọdún láàmú ẹyọ ìjàkà eléyìí aṣọ yìí fẹ́ tó wá ní góòlù àbẹ̀rẹ̀ tó wá ní ìwà ọdún bá ti lọ lórí ẹ̀ àwọn òdòdó gíráàsì tó ní gíráàsì tó ní lé alọ́wọ́ tí ó bá lẹ́s pẹ́pẹ́ gómìnì tí ó bá ti less than 85 grams kó pé zàkáwò tó ẹgbẹ́ sílvà ní tí ó bá ti less than 95 grams kó pé zàkáwò ọdún bá less than that zàkáwò zàkáwò torí pé ó less than that Then a ní tí ọdún kan bá lọ lórí ẹ̀ ní o tí ọdún kan bá lọ lórí ẹ̀ a sọ pé nípa ẹlẹ́ẹ̀kan a ní owó tán lọ nínú nígbà yẹn nìyẹn but nísìn à ń sábà nìyẹn góòdù àtàwọn ẹ̀rọ bí ń ṣe àwọn bísíẹ̀sì kọ̀ọ̀kan nípa ní òní náírà sọ kí ní ìwà simple ó ti wò mo tàn tẹ́sí lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ ká yẹn bí ọ̀pàpọ̀ náà a ní 585 grams àti 85 grams 585 grams fún silver 85 grams fún gold a níye kan náà ni wọ́n ń tà wọ́n báyẹn iye kan náà ni wọ́n tà wọ́n so ó túnmọ̀ sí wípé tí a bá mú àtúnṣe dínà rẹ̀ ọ̀kan náà tó 20 ní 20 dínà rẹ̀ ní òun a kọmbáṣì 85 grams àwọn ìpìlẹ̀ tó rà tó ní dáàmù látàgẹ́sì ta tó pé yẹ kan ni wọ́n ta 595 grams àti 85 grams gold 595 silver ìlú kanẹ́rin jamal ìlú ni wọ́n ta gráàmù gold ìfẹ́ǹsì ìlú ni wọ́n ta gráàmù gold ìfẹ́ǹsì gráàmù gold ìfẹ́ǹsì mo gbà láti ìwò tó bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́sì ní gold prize lẹ́yìn wọ́n fi bẹ́ẹ̀dì sí lẹ́yìn gold prize dot com ọ̀ṣọ́ wọ́n máa ń sọ iye prize iye gold silver àti kẹ̀kẹ́ tó jẹ́ ní gbogbo ọgbà tó ọjọ́ wọ́n tún ń pé ìjọba twenty six thousand four hundred ẹ̀rọ ni calculate ẹ̀ àwọn fẹ́ mọ iye tí eighty five grams gram go be twenty as you get the price there twenty six thousand four hundred multiply by eighty five kilo ma fún wa two million two hundred and forty four thousand two million two hundred and forty four thousand so ẹni tó ní góòlù tí ó tó eighty five grams nílé àbí ní báńkì ó ṣe dèbí ẹni tó ní two million two hundred forty four or five forty four thousand ní báńkì àbí nínú ilé náà àwọn méjì ìgbàkájọ wọn tán nìyẹn fòròkó class náà títí silver ẹ̀yẹ́ká wò gíráàmù silver kan ọjọ́ bá gbé sí káàdì lòun gíráàmù silver kan ní sí bíyá gàdí sínú ọlọ́run ẹ̀rọ ọ̀tọ̀ ẹ̀mọ́ 5 by 595 one hundred and seventy eight thousand five hundred ẹgbùn dákùnrin ìkan two million two hundred and forty four thousand eléyìí nísìn òun fún wa ní one hundred and seventy seventy seventy eight thousand adẹ̀sọ́pẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwé ìṣẹ̀lẹ̀ ni bí pàtàkùn kan kí ẹ̀ fún wa wípé àà sábà pàtàkùn tán ìṣẹ́ nígbà ẹ̀ nìí so àbí pọ́ùn méjì ní ìsinmi ẹni pọ́ùnsì méjì pọ́ùnsì nísìnyí tó ti gbọba wọ́n bá ra pọ́ùnsì ẹyọ kan nísìnyí àmọ́ ètò ara owó nàìjíríà ní ó bí ó ní wéjì nígbà yẹn wọ́n á ti pẹ́rẹ́ fún ẹ̀rà nígbìnrin ní pọ́ǹtẹ́ wọ́n á tó fún ẹ̀rà ní pọ́ǹtẹ́ nísìnyí

mo sì ti lọ máa mi yé mo ní bá yẹn gbàgbé àmú nígbà mi yé lọ́jọ́ pààrọ̀ pẹ̀lú yẹn lè kan náà mú gẹ́gẹ́ mi yé wọ́n ní tiwọn ti kéde mọ́. sọ ní sí ẹgbẹ́ títà gram silver à ń sọ one hundred and twenty eight thousand naira eighty five gram gold à ń sọ two million three hundred and forty four thousand ẹ̀wọ̀n gáàsì yẹn. náà nígbà yẹn ni wàhálà ti wá ṣẹlẹ̀ láàrin àwọn àfa èrò la máa lò sáà máa fi rẹ̀sìdẹ́ǹtì náírà dọ́là yóò pánsalì ọ̀fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí problem kẹ̀kẹ́ náà kí èsì wọn wá ń ṣe kẹ̀kẹ́ náà òun la máa ń lò ní sí gẹ́gẹ́ bí standard àwọn afẹ́ẹ̀kọ́ oríṣiríṣi lẹ́yìn tí àwọn akẹ́dẹ́mì tí wọ́n padà ààrẹ ìsìn standard eléyìí wọ́n ni bá mẹ́kọ́ sí ti mú sí bàbá yẹn wọ́n ní ká lo admin ìtọ̀bẹ̀ yìí èyí tó kéré jù nínú ìfọ́ọ̀bù lélẹ̀ nísìn ohun òsínbà ló wálẹ̀ ó lè dọ́lá kó ti pé síbà ni ó ti lọ sókè góòlù òfin ní báàlù mọ́ so anytime tí wọ́n bá ti bẹ̀rẹ̀ wọ́n ní ká máa mú èyí tó kéré jù nísìn á fẹ́ mú èyí kéré jù one thousand sorry one hundred and seventy eight thousand five hundred naira so wọ́n ní one thousand. 178,500 uh, naira mo ní ní ilé ọdún kan lọ lórí ẹ̀ mo ní 178,500 mo ní nílé mo ní ní báńkì mo yá àyẹ̀ kan tí mo lè sọ fún wípé wọ́n mo nílò ẹ̀yẹ̀ tí mo lórí ní sọ́dọ̀ fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ tó wọ́n ní bàtà wọ̀ tí ọdún kan bá lọ lórí ẹ̀ ìgbàkáwọ̀ tí ọdún kan bá lọ lórí ẹ̀ lórí pọ́kẹ́lẹ̀ àwọn ọ̀fẹ́ àwọn ọlọ́run tẹ́lẹ̀ ìtorí yóò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tètè qualify fún zaka yóò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan tètè láti máa yọ zaka lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn yóò ní bí 300,000 200,000 750,000 ní àkáǹtì bí ọdún kan ti lọ lórí ẹ̀ ṣe tó ó ní òjìkù ó ní ẹlẹ́mọ lẹ́kùn ìwọ́n kò sí ẹ̀rọ èèyàn bẹ́ẹ̀ tí ló ṣe yóò yọ sí àmì sí orúkọ ọ̀lẹ̀ òṣèré orúkọ ọ̀lẹ̀ òṣèré kí ni fún orúkọ ọ̀lẹ̀ òṣèré àlẹ̀ òṣèré òun ni ṣáṣe ìṣẹ̀fọ́nà lẹ́yà one over ten lọ́pẹ̀ ní òṣèré orúkọ ọ̀lẹ̀ òṣèré òun ni pé fẹ́ǹsì yẹn ẹyọ kan nínú ìdámẹ́wàá yẹn ká fún àmì yẹn náà kápútẹ́wò náà sí ọ̀nà mẹ́rin mo fẹ́ sọ fún ìṣẹ́lẹ̀ amú nǹkan ẹyẹ ọ̀kan àti ìṣọ́nà mẹ́wàá àtúwọ́n mú ẹyẹ ọ̀kan nínú ìdálẹ́wà yẹn àtúkọ̀ ní ọ̀sán náà mẹ́rin tẹ́gbẹ́ta bá mú ìkọ̀ọ̀kan ìdákọ̀ọ̀kan ìdákọ̀ọ̀kan nínú mẹ́wàá yẹn tàbá ti sílẹ̀ lẹ́yìn tọ́bá gbogbo ta nílẹ̀ àjẹ́pọ̀tì àti ìkọ̀ọ̀kan mẹ́wàá àfọwọ́n mú ìdákọ̀ kan lẹ́wà àdúgbò náà sí ọ̀dọ̀ mẹ́rin tábàkà ogun tó àdálẹ̀ ní ti àríkì tọ́ọ̀tì so ìdá kan nínú tọ́ọ̀tì yẹn òun ń pè ní rúgbó olùkóṣù sọ̀nàbọ̀ Muhammad sọ̀lá tó ń lo gbólóhùn rúgbó olùkóṣù so báwọn adọ́sọ̀ ń sin àlùfọ́pẹ́ wọ́n lọ́pọ̀ tọ́ọ̀tì nínú 187,500,000 1 over 40 kí ni 1 over 40 yẹn lọ́wọ́ àìsí 4,432 naira. Aha. So òun ni èèyàn á yọ nínú 178,000 tó kó sí lé tọ́mù kan ti lọ lórí ẹ̀. Mo rò pé yẹ́. Náà ó wá dìfẹ́ ìlórí bí ẹni tó bá ní 20 million lé tọ́. Ẹ̀bá wa sí yẹn náà, 1 over 40 million lé lórí yẹn. 500,000 ẹni tó ní kó ṣe ti ilẹ̀ tó pàdọ̀gbà tó ti kọ́gbẹ́ mílíọ̀n tí mílíọ̀n ẹ́ ṣẹ́kí lọ́gbọ̀gbà tó ti ẹlọ́ tó mílíọ̀n ọ̀tọ̀ tó bá ṣe máa ti nìyẹn Bọ́n ṣe pé bóòdù la ní 85 grams, 5 million nìyẹn. Àhá. So, bá ṣàṣe máa ṣe òmìnira láyé rẹ̀ bá ṣe fẹ́ bóòdù náà ni bá ṣe fi ìyẹn náà ilé ìsànṣọ wá ìtàwọn àbá àbí ní kékeré yẹn àfọ̀fìnà pé kọ́pọ̀lọpọ̀ lè bá àdìsí pọ̀lìfẹ́ ìkan yíyọ gbàgbá náà ibi tí ó ti wúlò tí ìfẹ́sì yẹn ti wúlò torí ọ̀dẹ̀ sọ pé wá ìtìwọ̀n ní ti bóòdù yẹn tàbí ní 2 million 244,000 wá ìtìwọ̀n mú yẹn ànítorí pé tí ọ̀pọ̀lọpọ̀ lè bá àdìsí pọ̀lìfẹ́ ìkan gbàgbá that's one two nígbà tó sábà máa ń méjì láyé ànábì sọ̀rọ̀ lára sálẹ̀ wọ́n ná wọ́n ná sílà ju góòdù lọ so wọ́n wò pókè kámú now this is káwárí nǹkan tó ní èyí tó ní góòdù lè ní dání ìlú sílà góòdù lè lòún fẹ́ mú tòun sọ̀rọ̀ láwọn ìlú ìṣẹ́ wọn fẹ́ pé nínú àwọn wọ́n ní góòdù ní kámú kámú wọ́n pọ́ sọ́lọ́ àwọn kẹkàn ní nǹkan sọ ike ókè tàbáṣíká wo màálù zakawa ní màálù tàn ní tọ́jú náà tàn sí bákan náà zakawa ní nǹkan oko tàbáwo zaka tó wà ní màálù àbí ní ewúrẹ́ tàn sí àbí ní àgbo tàn sí ààlẹ́ máa kàn sí ẹ̀nà zaka ti fi síbà ní sí zaka tó fẹ́ fara pẹ́ òun ti tó two hundred and forty four thousand yẹn ẹgbẹ́ta ṣe ní ṣẹ́kọ̀ọ́ akùn tó two million two hundred and forty four ó lè dọ̀la ní sí sí price growth yẹn ti fi ṣùtù lọ sókè ó lè lè fún wálẹ̀ ẹgbẹ́ta ní so àwọn níyẹn làwọn á mú náà èèyàn kan ní five hundred ó ní five million naira five million naira ó wá ní kóòtù ló ń fẹ́ mú ó àbí òlọ ó ní tíbà ló fẹ́ mú ó àbí òlọ torí pé minimum ti tíbà Only 178,000 one seventy eight minimum tí ó òun ni million two forty four thousand twenty twenty five million ìjọba òkúlùgbẹ̀ ìjọ calculation ó lọ ẹni tó ní one million naira tó bá lóun tẹ́lẹ̀ sí góòlù wọn ní million lọ ṣùgbọ́n máa lọ níbi fifty-one ṣùgbọ́n advice fún wa òun tó ẹgbẹ́ ká mú fifty-one yẹn ẹgbẹ́ ká mú fifty-one twenty last year tẹ́lú lórí ẹ̀ bí báńkì ló fi sí ilé ló fi sí ìyẹn kan ló wá kó dání ó mọ̀ tó kí ni òun yọ one over four rẹ̀ one over four ó làwọn rí mathematics ọ̀nà ní ìtọ́jú wọn fi tẹ̀lé two point five percent kí mo pé two point five percent láti sábà mú ọgọ́rùn-ún dáadáa sí tayọ divided by two point five kí ló fọ́ forty kò sí kò fẹ́ ìfẹ́ǹtì owó ni ṣùgbọ́n wọ́n yá wa àwọn bàbá wa tí wọ́n ṣe àríwá títí ọ̀nà táwọn ilé fi gbọ́yé olùkí gbogbo owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ dáa sọ́nà fọ́ọ̀tì ìdá kan ń bẹ nínú fọ́ọ̀tì yẹn nínú ogójì ìdá kan nínú ogójì yẹn owó ọlọ́run ọba ni oṣù tó kéyìn ò bá yọ kéyìn ò bá yọ ó fáwọn tán lẹ́tọ̀ọ́ sí i yóò kó sínú ìyà tó bá rí jọ́gbìn ìyà ìkìyàmù yóò kó sínú ìyà tó bá rí jọ́gbìn ìyà ìkìyàmù náà èyà kan ní 10 million naira 10 million naira ọdún kàtí lọ lórí ẹ̀ èlé yóò yọ níbi fún gàtà ẹ́ 450,000 naira Now, ó yẹ ó dínkù, ìgbà tó yọ 255 nínú 10 million, Over 9 million 750,000. Ó ti tó yẹn lẹ́sìn tó wà náà. Ọdún kan fún lọ lórí èdè yóò fi yọ yọ kí yóò fi yọ 1 over 40 9 million 750,000. Àyẹ́bẹ̀ẹ́kọ̀, ó fi yọ ẹ̀ náà. Ó tún fi balance yókù tó tún pọ̀ tún fi rẹ̀. again, tó lọ lórí ẹ̀bẹ̀, ìtọ́kùnṣẹ́kù yẹn ni yóò fi yọ yóò ti máa lọ́lọ́ ní ẹ̀wọ́ àti tó bá fowó yẹn ṣe nǹkan ní ìlójú pé ó fi sáré gbóngbó àbófira mọ́tò tó ń gùn ó dà náà yẹn sí ní nǹkan ní wọ́n wọ́n yẹn sì wà nílẹ̀ ọdún lọ lórí ẹ̀ ìgbàpọ̀ bá yọ sí tiẹ̀ ńlẹ̀ one over forty one over forty one over forty bó ṣe forty rẹ̀ fifty rẹ̀ lórí tó yẹn lẹ̀ ìgbàkan máa yọ one over forty rẹ̀ ní tí tí ó fi dínkù ní tí ìgbàkan lè jẹ́ mo rò pé tí è dínkù ṣùgbọ́n bá ló fẹ́ fi kọ́lé tó ń fẹ́ mọ́ pé kò sí zaka mọ́ zaka ò ní owó yẹn náà nìyẹn àbọ̀bìnrin mọ́tò tó ń gùn zaka ò wọ́n ṣùgbọ́n owó rẹ̀ lẹ̀ zaka ò wọ́n rẹ̀ náà ni ẹ jẹ́ ká wá lọ sí ní tó ń pè ní òróró tìjàrà òróró ẹ̀tìjàrà eléyìí ni àwọn ọjà tá à ń ta náà ẹni tá ló ní lẹ́yìn ọdún kan ó yọ 250,000 níbẹ̀ ó kún 9 million 750,000 ó wá wò sí owó ìwò fẹ́ investor ẹmọ wo ó fẹ́ investor tí ló rẹ̀ ṣe ó fẹ́ mọ̀ ta mọ́tò ó fẹ́ mọ̀ ta mọ́tò ó wá lọ pọ̀ ó rẹ̀ ra mọ́tò ó tún tún ta ó rẹ̀ ó tún ra mọ́tò ó tún tún ta ó tún ra mọ́tò ó tún tún ta ṣẹ́rígbà àkọ́kọ́ tó lọ fowó yẹra mọ́tò yẹn déètì yẹn ó gbọ́dọ̀ mọ́ o ní ìfẹ́ ó gbọ́dọ̀ mọ́ déètì yẹn owó tó fi ra mọ́tò tó ń títà tó ń títà tó rà tó ṣà tó rà tó ṣà tó rà tó ṣà tí ọdún kan bá ṣe lórí owó yẹn ó sí ó ta ni na mọ́tò tí ó rà tó ń kúta tó rà tó ń kúta ẹ̀ ní ojú owó yẹn láti mọ̀ sí wo ojú owó owó tìlẹ̀ yẹn ojú yẹn láti mọ̀ sí wo kọ́nà kò sí pé nígbà tí ọdún kan pé mọ́tò yẹn kò tí ì rí a sì máa fún owó yẹn wọ yóò wọ báyìí ní mọ́tò yẹn yóò yẹ fún ten five percent láti lè fi ṣe ìjàkà ṣe àtẹlẹsẹ ló wà nílẹ̀ ìṣìkò tí ìlú mọ́tò ẹ̀ta yóò wo tí ọ two point five percent mọ́tò yẹn láti lè ṣe ìjàpá mo rò pé torí pé owó tí bàkà wọ̀ ní sílẹ̀ yẹn ni wọ́n ìgbà tó lọ bàkà tán ó ti lọ kóra mọ́tò ó ń ta mọ́tò fún ra ó lè mọ́jẹ mọ́tò ó lè ta aṣọ lórí ọkọ̀ òyìnbó lórí ó lè jẹ́ àwọn nǹkan ní ìlòkó ìtòkó lórí òǹrà òǹtà òǹrà òǹtà èèyàn máa lùzù ní business ó lè jẹ́ pé nine million seven fifty thousand pounds sọ yẹn bóyá ó lùzù sí ní ẹ̀rọ sí thirty five million five million ó sì pọ̀ kọjá iye tí zakawọ̀ ayélujáfọ́ yóò sì fi yọ zakẹ́ náà ni ṣùgbọ́n ó ti ó lùzù ní business case lọ́kùnrin àti nǹkan yóò bá ti bí sí ìtọ́jẹ́ ìṣọ́ọ̀bù mo rò pé yẹ so anything tó bá ń tà anything tó bá ń tà kó dà tajà tó jẹ́ àlàyé ṣùgbọ́n àjàṣọ ló ń tà tó bá jẹ́ bàtà ló ń tà ago ló ń tà ẹ̀ẹ́kùn ló ń tà nǹkan ìtàn mọ́ra wọn. so irú rẹ̀ ṣe wá wo nǹkan yẹn ó lè fún ní káàsì ní ìlọ́wọ́ náà ló pa gbogbo ẹ̀ papọ̀ mọ́ ìyẹn lọ́yọ̀ fún twenty percent rẹ̀ ló rò péye. náà ẹ̀yẹ́ ká tún wo lọ́nà mi ẹni tá a sọ wípé ọ̀rọ̀ kò ra mọ́tò ó ta mọ́tò ó ra mọ́tò ó ta ó ra mọ́tò ní ó wá pé fáwọn tó fi ń ṣe kàbùkàbù àbí ó rẹ́ǹtì ẹ̀ àwùjọ nígbà káwọn mọ́pìnrin ìgbà tó wọ mọ́pìnrin ó rò pé pẹ́ ìgbà tó ń rà tó ń tà tó rà tó ń tà bàtà wọ̀ tó ń ojú ẹ̀ rà sí mọ́tò wọ́n tó bá ra mọ́tò tó fi rẹ́ǹtì táwọn ìyàtọ̀ wá ń di yúdà fún ìgbà tó wọ mọ́tò náà mọ́pìnrin ti take new dimension ṣùgbọ́n owó tó ń gbà níbi rẹ́ǹtì yẹn tó bá lọ ń tọ́jú owó yẹn pamọ́ òtẹ́lìsì ó ń tọ́jú ohun pamọ́ ọdún wá lọ lórí òun ìyẹn ló lọ bàtà báyìí tó bó ṣe sọ owó yẹn náà ló ní ẹgbẹ́ kò sí bàtà lórí mọ́tò mi ìtẹ́sì náà ń lé ìyẹn ọmọ kọ́lé ó kọ fẹ́ǹsì ata yóò gbowó yóò fi kọ́ mi yóò fi ta yóò gbowó ó ṣe bẹ́ẹ̀ sọ́dún kan sílẹ̀ lórí owó tó ti bẹ̀rẹ̀ gbàlẹ́ ìyẹn ọmọ kọ́lé yóò mọ̀ sí rẹ́ǹtì kò tá rẹ́ǹtì tó ń gbàjọ ń bẹ̀ tó bá kó pamọ́ sí ọdún kan lọ lórí ẹ̀ yóò yẹ ìkọ̀ǹtà pìtàn tàbí wọn lọ́wọ́ fọ́ sí ẹ̀ lóye wọ́n yẹ tó bó ṣe ń gba rẹ́ǹtì bí mo gbé nara oúnjẹ mi ìtọ́jú owó yẹn pamọ́ lórí pé bàtà kan wà sọ pé òun fẹ́ ìpèsè pé kò sí bàtà owó ọdún mílíọ̀n 70,000 yẹn pé ń gbà tí ó bá ó lé mọ́ra lẹ́tẹ̀ sàṣọ́dọ̀ ó wára mọ́tò ẹ̀yìn kò tá pẹ̀lú ọ̀pọ̀ rẹ́ǹkì kò tá táàbì sọ pé ó ta ó rà yóò padà yọ kò sí rẹ́ǹkì táàbì pé rẹ́ǹkì ẹ̀yìn ó fẹ́ mọ́ ọkùn káàkiri kò sí bàtà lórí ẹ̀ àti owó yẹn nígbà tó wọ 20 kọ́lé fún mọ́ bẹ́ẹ̀ omi kọ́lé oúnjẹ òjíjà kan ló yẹ so ilé tà ń gbé àṣekí àyíyọ zàkà rẹ̀ mọ́tò tá ń gùn àti yíyọ zàkà rẹ̀ mo rò pé ṣé a lè sọ the same thing nípa góòdù tá ń wọ̀ ṣàfẹ́ góòdù èmi ìgbàgbọ́ ṣe ṣe ìtọ́ṣe wọ́n ṣe ń ṣe necklace ní àbíyẹ́rin gbàbí kí wọ́n máa sílẹ̀ bẹ́ẹ̀ báyìí ẹ́ irú yẹn ìtọ́ wọ́n ṣe ní ẹ̀gbà ń kọ́ ìyẹ́dẹ̀ tó ń kó lọ ra bọ̀ mo fẹ́ máa wọ́ ni ṣé kàkà wà ń dàbí wọ̀ góòdù fẹ́ máa wọ́ ni o ní ìta góòdù kò tó mú ra mú ta mú ra mú ta ẹni tó ń ra góòdù tó ta góòdù ó ń ra ń ta nàkáwọ̀ torí òmúlù ti dára ni ẹni tọ́ra góòdì tó fi rẹ́ǹtì tó ń gba rẹ́ǹtì lórí ẹ̀ rẹ́ǹtì ó jọ pamọ́ ìlú bàbáwò ìgbẹ́ni tó jẹ pé bọ́ọ̀dù òun rà láti lè mọ̀ wò sí bàbáwò eléyìí lọ́rọ̀ pọ̀lọpọ̀ àwọn àfá wọn ní kò sí bàbá lórí góòdì sí mi lọ́ra sí mò wọ̀ ṣùgbọ́n tí ìgbà lọ́ra tí èsì tó mọ̀ ń wòrán ilé ìjẹ́ kọ́lé sílé àti mo fi tọ́jú owó láàmà yóò bá fẹ́ tọ́jú bá ti mọ̀ lórí rẹ̀ Ìrọ́tọ́ mọ̀ ń wọ́n ni ọ̀pọ̀lọpọ̀ àfá ní kò sí ìgbà kalé rẹ̀. Àwọn nínú àwọn àfá lọ́dọ̀ àwọn Kànàdíyà, wọ́n pàṣẹ ìgbà káwà lórí rẹ̀. Ṣùgbọ́n tí to be on the safe side ṣùgbọ́n ìtí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáwà lórí ohun tó kò sílẹ̀ kalẹ̀ rẹ̀ ilé ìlú kí àwọn Aisha sọ Umar jáde àtọwọ́ nínú àwọn kawàlà níbi àmọ̀kánà sọ̀rọ̀ àkàrà tó kò sílẹ̀ kalẹ̀ orí góòdù àti sílà ká bá ń lò gẹ́gẹ́ bí ìfẹ́ ìṣọ́ ìyẹn fún àwọn obìnrin nígbà àwọn ọ̀sẹ̀ tí ọ̀rọ̀ ìjàká ní ó sọ̀rọ̀ pẹ̀. Náà, ẹlòmí ìwà àwọn ọ̀rọ̀ àṣíẹ̀ gbogbo ẹ̀jẹ́ pé ọ̀rọ̀ pọ̀ lórí ṣíẹ̀ ìgbéra. Mẹ́jọ́ àṣíẹ̀ ọ̀nà méjì mẹ́kún sí. Ẹlòmí ara ṣíẹ̀ yìí pẹ̀lá mi wí pé òun fẹ́ mọ̀ra mọ̀ta mọ̀ra mọ̀ta ẹ̀rà tí ẹ gbẹ́gbẹ̀ àtúntà afúnra bí atúntà tó yẹ ní bí ọ̀rọ̀ ta sọ pẹ̀lú tó ń ra lé tó ń ta lórí ẹ̀rọ bá dàrà sí ẹ̀ iṣẹ́ òun fẹ́ òmìnkẹ́mọ́ fẹ́ ní dividend níbẹ̀ ẹ̀rọ sí ẹ̀ kọ́mpì kan bí kọ́mpì tó ń gbèrú kan rere wọ́n sì ń náà so kéèsì ẹ̀ ìyẹn ní kéèsì gẹ̀ǹtẹ̀lẹ́ tó kí ni òun náà so ó wá ti sẹ́yìn lórí irú nǹkan tí àwọn tí wọ́n ní ti kọ́ńtì rẹ̀ irú nǹkan tí wọ́n ṣe tí lè tí wọ́n ní pẹ́pẹ́ta ní èèyàn apárapọ̀ láti lè ra nǹkan ó ṣe pé ìṣẹ̀yẹ fún ṣiṣẹ́ yìí ẹ̀rẹ́ ìkàn ẹ̀ out so a padà fún kẹta tó pa ẹni tó ra nǹkan tí ó fún rẹ̀ kí pẹ́rẹ́ǹtì tó ń jáde bẹ́ẹ̀ òun tí wọ́n ta nǹkan ẹ̀hẹ́rẹ̀ tó wọ́n tàn kan ní ṣe gbogbo àwọn ọ̀fẹ́ ojúbá àti ìwò ní olórí ti ṣíẹ́jì tẹ́bí tàwà sọ pé ṣíẹ́jì ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ torí pé ọlọ́n kò ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ bí káwọn ẹ̀kún ra ṣíẹ́jì ní ọ̀pọ̀lọpọ̀ ṣíẹ́jì ní ìpìlọ̀ tẹ́bí tàwà fẹ́ ra ṣíẹ́jì ìfẹ́ àkóso tó wọ́n yáwó èdè ní báńkì kò ìwọ àti wọn náà lẹ́jọ́ ya tó kó shareholder yẹn àwọn bàbá directors wọ́n represent àwọn shareholder yìí ìjọba ìdánilẹ́kẹ́ni gẹ́gẹ́ mú lọ yóò wé lè ní báńkì náà yìí so kọ́mpì tó wá mórí bọ́ ń délé ìṣòkèrè but after tàbára wọn kọ́mpì tí wọ́n mórí bọ́ ìbèrú nǹkan báyìí so ìyẹn jẹ́ ọ̀rọ̀ ètò tí ẹ ṣètò ẹ̀ náà àwọn agbègbè bàtàmì náà ń pé pé akọ̀ra bọ́ bí àsìkò díẹ̀ pé pé ó lè mọ́ kan ọ̀pọ̀lọpọ̀ wa ìdáká nǹkan ọ̀sìn ń bẹ nǹkan ọ̀sìn òun náà ni màálù ràǹkọ́mí àti àwọn àgbèmọ̀ ewúrẹ́ àwọn eléyìí ó ní sọ máa tó kí a ti jẹ́ pẹ́kẹ́ ní ọyọ́ bàtà wọn náà ẹ̀mọ́jà sì ní gbọ́ yóò àwọn tó bá ń kò ń ṣe fún ẹni tó ràwọn tó fẹ́ fún ta ó ní ti rú márùn-ún mẹ́rin lọ fẹ́rù sí títà ọ̀nà táwọn sọ lẹ́sìn rẹ̀ kí n lọ mú owó yẹn kí n lọ gbà á lórí mọ̀lú mo fẹ́ mọ ara mọ̀lú kí n lọ sábà ń yẹn ìgbàká bá ti tó ń bí ọ̀rọ̀ ẹni tó kó orí àgbò tó ń ra tó ń fúnta ẹni tó kọ́rọ́ lẹ́wúrẹ́ tọ́lá tó ń tuta ẹni tó kọ́rọ́ lẹ́rọ̀ tó ní tọ́lá tó tuta ìjàká ìjà àṣọ̀rẹ́ ẹni ló wà sí kébù fún ṣùgbọ́n èyí tí mo fẹ́ kọ́ sí yìí tí bá dárúkọ mọ̀lú àti mo dárúkọ àgbò àbẹ́rúrẹ́ àti mo dárúkọ ràǹkúní fún ẹni tó ń sì yìí láti lè máa pa wọ́n jẹ àbí máa gba míìtì lára wọn láńfẹ́ òun lọ́kẹ́ eléyìí kò wá sí kéèkì sí ọ̀pọ̀lọpọ̀ wa ìlérò ní wa ló ń sin màálù tí ó tó ṣe púpọ̀ lè mọ̀ sí wàrà màálù àti torí pé tó wá fẹ́ pa kó pa jẹ́ńdẹ̀ kò ló torí ẹ̀sìn ó kéré ìyẹn ló ń sinà sí nítorí kó lè mọ̀ pa jẹ́ nínú ẹ̀mí kó mọ̀ sí wàrà wọn ó kéré gẹ́gẹ́ pé eléyìí kò wà ní kébù lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa lè rí lẹ́yìn tó ń ra màálù tó ra ràǹkúrí pẹ̀lá ní ẹgbẹ́ tí wọ́n fẹ́ mọ́ tún ta a lè fi sọrú bàtà ẹni tó ń mú owó rẹ̀ káàṣì tó ń bẹ lọ́wọ́ ẹ̀ tó kàn bá ti ẹ̀bí ọjà tó ń ta ìpìlẹ̀ owó tó kàn bá ti yẹn yóò rẹ̀ ti dé ìyẹn tó rà tọ́dún kan bá fi lè lọ yóò mọ àbí ìdàgbàsókè àbí ìdínkù sí owó tó ń pọ̀ láti di ọjà. Tó bá ti pé ìdàgbàsókè ló ṣẹlẹ̀ sí alhamdulillah two point five percent náà ló yọ. Tó bá ti pé ìdínkù náà ló ṣẹlẹ̀ sí ọlọ́mọba ló mú wá bẹ́ẹ̀ yóò wò ṣé kò tí ìdínkù dé ibi títà tó wọ̀. Tí o bá ti ìdínkù dé ibi títà tó wọ̀ yóò ṣẹlẹ̀ sí point five percent yẹn náà. Àti tó nàbà pọ̀ sí sí answer. Dára nǹkan tí tọ́kùnmọ́ ń sọ òun náà ni ìgbàká nǹkan oko ìgbàká nǹkan oko wọ́n ẹni tí ó gbí nǹkan oko ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wà ápù àpàwò lónà àpàwò àwọn nǹkan oko tó bá ti pé ẹ ábẹ́ẹ̀sì wọn ẹyọ bàtà rẹ̀ tí gbogbo nǹkan àwọn nǹkan oko tí bàtà wọ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá àti ṣe lálàyé ohun nǹkan oko tí àwọn èèyàn jẹ tí wọ́n máa ń bí tó lè láti àwọn nǹkan oko tó máa ń jẹ tí wọ́n máa ń bí tó lè láti títà ń fẹ́ láti sọ ẹni tó ń gbin ọ̀sán òṣìṣẹ́ àtàlórí ẹ̀ watermelon kò sí zaka lórí ẹ̀ pẹ̀nẹ́tùn kò sí zaka lórí ẹ̀ torí pé àwọn nǹkan wọ̀nyí kò ń ṣe nǹkan tó lè jẹ́ fún wa tó kí ni fún wa bí fún wa tọ́jú pamọ́ tó kò sí zaka lórí àwọn ẹ̀ máwọn nǹkan bí tàbí bùn bí gírèpù àgbàdo nǹkan kan mọ́ra wọn tó àwọn nǹkan tó wọ́n tó ṣe ṣe báyẹn ó ti fẹ́ ṣe pẹ̀lú eléyìí nìsí tí máa wá ágẹ́sì ní ìdàbídùn àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tí wọ́n ágẹ́sì ẹ̀ lóko ní mo wá ń wọ́n ó tó nǹkan tí wọ́n ń pè ní hamsatu ausukù yìí hamsatu ausukù tí ìfìlẹ̀ eléyìí kò ní pé ó tó ìta mẹ̀mí six hundred and twelve kilogram six hundred and twelve kilogram tó bá ti pé tàbílù tí mo rí kó jọ ní oko mi nígbà tí mo fẹ́ ágẹ́sì ẹ̀ ó tó 212 kg so máa yọ zaka rẹ̀ tí 1 over 20 40 times for tẹ́lẹ̀ kò sí 1 over 40 ní kókó tí kókó a máa wò ó lọ́nà méjì tí wọ́n lọ ń wá omi tó fi ń wẹ̀ tiẹ̀ àbójú òróró sí wọ́n yẹ kójú òróró sí ìdákan ìdámẹ́wàá bẹ̀rẹ̀ tó jìnà ìdákan ìdámẹ́wàá gbogbo nǹkan tí mo kó jọ ní oko yẹn nígbà tí mo kó sínú àpò tí mo wé rẹ̀ tó tẹ́tẹ́ náà tó kilogram ìgbàkan ìdámẹ́wàá rẹ̀ ní máa yẹ. mo bá yẹ pé ni mo ṣe wàhálà kó ń tètè lọ́rọ̀ ṣe mo lọ́wọ́ mi ni mo fi wẹ̀sì ẹ̀yìn. èmi mo lọ́wọ́ mi tí mo fi wẹ̀sì ẹ̀ máa yọ nísìlẹ̀ lọ́wọ́ ìṣèlú one over twenty. ìdákan ogún ẹni pẹ́pọ̀ sì tún kéré tó ti góòdù àti owó tá a sọ tẹ́lẹ̀ òṣù mákẹ́ gẹ́bí tá a sọ ọ̀pọ̀lọpọ̀ lè mọ́ kò tẹ́lẹ̀ àbáwọn tó bá jẹ́ àwọn àgbẹ̀ tó fáwọn bá ti rí fún ágọ́ọ̀sì kí ni wọ́n wọ́n yọ ìtẹnìkan yọ ń bẹ́ wọ́n wá ṣe fún gbogbo ìfún oko bí watermelon ọ̀sán nǹkan kàmọ́ra àwọn òṣù ń bẹ́ àwọn nǹkan tó jẹ bí ìfúnnáńtò ah, dàbí àti bẹ́ẹ̀ lọ irú àwọn nǹkan máa ń pè ní wọ́n máa ń yọ ilé wọ́n máa a sọ náà tálé ẹni tí ó ń jẹ yẹn nítorí kó lè máa ń yọ míìkì kó máa àpájẹ eléyìí náà ẹran yìí náà gbọ̀rọ̀ jẹ́ rí káàkiri tó ń jẹ fún rẹ̀ o pẹ́ẹ̀kù lọ́nà wọ́n jẹ fún wọn fúnra rẹ̀ kò sí zàkà lórí wọn lẹ́ẹ̀kan tẹ́mọ́lẹ́ká ṣùgbọ́yé ẹni tó kó owó tó lọ ra màálù frankuni tó ń fi ń ta bàkáwà mẹ́rin owó rẹ̀ ìjọ tó bẹ̀rẹ̀ gbọ̀rọ̀ máàkì ẹ̀ tàbùkà bá lọ lórí kìíní ẹni yóò wo yóò yọ sí sọ̀tàǹtì sọ̀tàǹtì fọ́ sí rẹ̀ torí pé àwọn ẹranko tó múra yẹn ó ń ṣàwọn kò ń ṣe fún títí pàjẹ́ mímú ní ìgbẹ́ olóyìn náà báyìí náà láàrin ìṣẹ́jú díẹ̀ ọlọ́pàá subhanahu wa ta'ala ó ní ìnà mọ̀sọ́lá sáfìrì ìfukara wọn masakin والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاق والغارمين الله سبحانه وتعالى أصل في دقاء ثم لك وفي فقراء مساكين وذلك sáríkà ní ń pè ní fukara àwọn náà ń pè ní àti báwọn àpá ń fẹ́ láti di fún iṣẹ́ láàrin méjèèjì tó bá o lágbẹ́jà fàṣír ni òun ni pé ó sáríkà ni ó sáríkà ló fi wí pé tá a bá wò gbé sí ayé rẹ̀ láàrin ọdún kan èyí tó ń rí láàrin ọdún kan kò tó ìdájí tí ó ní ìjì láti fi èyí tó ní ìdí láti fi bọ́ rẹ̀ àti bọ́ fámílì ẹ̀ ní pẹ́sìkì ìdánsọ àjẹ́ àmú ní sáàtùsì àwọ̀ èyí tó wọ́n bí láàrin ọdún kan ní ti fẹ́ ẹ̀rọ ìṣiṣẹ́ nàìjíríà tàwà èsì káwálẹ̀ lórí sálárì ẹ̀lú kó ló gba 20,000 naira lóṣù tó tó pọ̀ nǹkan fún ẹ̀ 20,000 lóṣù ọwọ́ mọ̀ sí 10 by 12 èlóyìn ẹ́ two forty thousand ní ọdún kan owó ìrẹ́jẹ́ lè mọ́ bọ́ọ̀lù ìsìn fún rẹ̀ ní kámẹ́tì sọ pé yóò bọ́jà owó bọ́mọ yóò sanwó sí ọmọ yóò sanwó lé ilé yẹn bẹ́ẹ̀ pàpíìlì tálíkà yìí tọ́bá tẹ́lẹ̀ bàtà wa alòrò ọkùn ẹni ẹjọ́ mùsùlùmí o mọ́tàkì ní sílẹ̀ tí ṣe pé òun tẹ̀ ń kọjá àgbàjì òun rí kọjá ìdájú ṣùgbọ́n kò rí pé yẹ kí ó jẹ́ pé sí kì í jẹ ó sì máa ní láti tọrọ lọ́wọ́ èèyàn káàkiri láti rí pé sí kì í jẹ pé mo kí ìrìnlẹ̀ ó ń kọjá àdájú ṣòro èèyàn bẹ́ẹ̀ àlékún jàkà wa bákan náà wal-'amilina 'alayha wal-'amilina 'alayha ìjọba ìsìláàmù wọ́n máa ń yan àwọn èèyàn lọ́gbà zakawa wọ́n máa ń yan àwọn èèyàn lọ́gbà zakawa àwọn tí ìjọba bá yàn láti mọ lọ́gbà zakawa àwọn èèyàn ìsìláàmù fún wọn ní owó ìsìláàmù wọn fún wọn ní owó nínú owó zakata mọ́gbà ní irú ìjọba Saudi látọ̀jú orísun wọ́n ní kàkún fún ìmọ̀ gbàgbàká báyẹn sọ àwọn tí wọ́n ń gba zàká yẹn lọ́wọ́ àwọn tí wọ́n yẹ fún lọ zàká ìjọba mọ́ ń fún wọn nínú ẹ̀ regardless of bóyá ó lówó àbí olówó mo rò pé regardless of bóyá ó lówó àbí kò ní owó tó dà lára àwọn tí ìjọba yẹn kó mọ́ lọ gba zàká ni ìjọba máa fún nínú ẹ̀ torí pé tó bá kó ẹ̀ wá á dára padà fún ìjọba ìjọba máa yọ fóònù náà ń bẹ́ẹ̀ ìpègbà bí ìgbà tí yẹn ń sanwó iṣẹ́ tí ó ṣe fún question láwùjọ wa ní ìsìnkú síjọba tó ní sílẹ̀ kan máa lọ gbàgbà kára èmi àti àpá mi àgbègbè orí ti pé a fẹ́ dá charitable organization kankanlẹ̀ tí ó mọ̀ gbàgbàká lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ní náà pa bá gbàgbàká yẹn ta gba millions jọ ilé a lè lo wàláàrí nínú àríyá àwọn àfáà ní rárá o torí pé kò sí ìjọba tó ní ọ̀wà àwa la ara wa a represent ìjọba a represent ẹni tó fẹ́ lọ zaka tó a ní right láti yan ẹni owó yẹn torí pé ìjọba kọ́ là ń ṣiṣẹ́ sí ìjọba ló represent àwọn tí ẹ fún zaka so ìjọba ló ní àwọn èèyàn jáde ìjọba ló fún wà ẹ̀rọ tí wọ́n mọ̀ jáde pọ́lísì ní àtàbà alájọ wọn wá pé ọlọ́mọ bá ẹ̀yìn ọ̀rọ̀ nínú kẹmọ ọ̀dọ̀ta so àwa rẹpìdẹ́ntì ní àrẹpìdẹ́ntì jọwa so bàbá mú mú yẹn ẹ̀lẹ́bí ìjọ tó fẹ́ aláàbì nínú àríyá aláàbì kan kó 100,000 kalẹ̀ látọ́jú pé owó bàbára lónìí mo wá wọ báyìí náà ah, aláàbì nínú àríyá nínú 20,000 táwọn bẹ̀ 20,000 lẹ́ta Wàláwì yìí náà rí àmì, haramu ni mo jẹ́ yìí. Tí bá fẹ́ gbowó, ṣé n tí mo ń ṣe ìyẹn kí n bá la jìnà pé aláàbì owó zaka yín ní bẹ́ẹ̀ ọ̀dọ̀ yìí o. Mo rẹ̀ fẹ́ ni mo fẹ́ bá yín wáwo èèyàn kan lẹ́kọ̀ọ́ sí kìí kí ló fẹ́ẹ́ àwọn tó fi olówó iṣẹ́ yìí lọ́tọ̀ mo rò pé wọ̀lá ámìlì náà àdéyá wọ́n mú aláfẹ́ olóògbogbo bákan náà lára àwọn tó kún lẹ́kọ̀ọ́ sí làwọn tó ṣe wípé wọ́n jẹ́ mùsùlùmí ṣùgbọ́n nígbà ìwọ̀n wí ìjọba ìsìláàmù wọn fún wọn ní owó láti lè fà wọn dára fún ọkàn wọn lè rìnlẹ̀ pátájúlọ́ tí wọ́n jẹ́ ìṣẹ́ lẹ́nu yìí lọ́dẹ́jẹ́ ní ẹ̀rú ìlú ìgbà ní ìdẹ̀ yìí ó lè jẹ́ pé ẹni ìyẹn ni ó ṣe mùsùlùmí náà ṣùgbọ́n àtẹ́sà inú ìsìlámù ni allah fẹ́kẹ̀lẹ̀ ogun alẹ́kúnlówó zakawa alẹ́kúnlówó zakawa ẹ̀rẹ̀ ẹ̀lẹ́fẹ́ ni ọdún ìlá ẹ̀rẹ́ mùsùlùmí náà ká mú wọ́n jẹ́ alágbára yóò inú ní kìí Saudi Arabia alápẹ̀lúwẹ̀ owó sàkà ń bẹ lọ́wọ́ ẹ̀ ká ní ìlú alágbára kan wọ́n ń dúnmọ́ wọn lápẹ̀lúwẹ̀ ní àtàmápẹ̀lúwẹ̀ wa ni àwọn amúnáwọ̀ sàkà láti lè fi jẹ́ kó rọ̀ fáwọn láti jẹ́ kí ọkẹ́ rẹ̀ kó rọ̀ ilé ìkẹ̀kẹ́ ìkẹ̀kẹ́ lórí rẹ̀ wọ́n mú alápẹ̀ kúrò gbogbo bákanáà wọ́n ti rẹ̀ fáwọn ọmọ fi ẹrú ẹni tó wà lóko ẹrú ìgbẹ́jọ́ mùsùlùmí ọpá ìsúnlẹ̀ yìí alẹ́ nínú ọgbàtà láti lè fi sílẹ̀ lóko ẹrú yìí bákan náà wà lùgbàrí yìí ẹni tó jẹ gbèsè ẹni tó jẹ gbèsè tá ń sọ yìí kò ń ṣe gbèsè àtọwọ́pà ò ìdìmọ̀ òfókè ìjọba mọ́ ń gba zaka wọn ò fẹ́ ọkọ̀ tó ń jẹ́ ìṣẹ́rẹ́ ìta ní 10 million bí 5 million ráyé láwọn fún láwìn má lọ bá láhùn ó gba ọkọ̀ bá nínú àrùn má lọ bá jọba gbogbo gbogbo ọdún nínú ìjọba kò ń ṣe lọ àwọn nǹkan báyìí gbèsè tó wà jẹ lúù bí ẹni tó rẹ̀yàn fún ìṣe tó lọ yáwó láti lè fi ṣe ìṣe rẹ̀ ó wá gbọ́ fún ṣe zàkà ṣe kan ó lè lọ gba zàkà láti lè fi kan gbèsè yẹn ìwé àwọn nǹkan bákan náà wọ́n fi sabilillah fi sabilillah fi sabilillah ilé ìkọ̀ọ́ṣe fi sabilillah ìmọ́sálásí tàbí sọ tàbí fi sabilillah fi sabilillah ilé ìkọ̀ọ́gùn ogun wọ́n máa ń fi wo zakara weapons èyí àǹtọ̀ èyí ni òkè ń ṣe àwọn èdè ìlú ọ̀tọ̀ zaka ọmọ ìṣẹ́ra weapons fún ìlú máa ń lo owó zaka láti lè ṣẹ́ra nǹkan ogun èmi máa ń fi owó zaka láti lè máa fi sanwó àwọn sójà àwọn kan nígbà wípé ìlú lè fi owó zaka láti lè fi pọ́ńpọ́ àwọn afẹ́sì tí wọ́n ń pín ilẹ̀ ẹ̀sìn káàkiri kí ló dé wọ́n nítorí wípé ọlọ́wọ́n bá sọ̀rọ̀ àwọn àwọn ọlọ́ta ó ní wàjáhìd olùbí jihad kẹ́bìrà ṣe jihad ìgbésí àwọn ọ̀fẹ́ẹ̀sì bí i pẹ̀lú alkùnrán jihad kẹ́bìrà bí i àti tóbi tí ọ̀pá tó ṣe pé yóò máa fọ́wọ́n yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó máa fọ́wọ́n yẹn ní ẹ̀kọ́ tó ń tan ẹ̀sìn káàkiri bí ẹni tó ń fi ìgbà náà jà yẹn àwọn àfáà mi ní irú àwọn ìyàbá náà wọ́n lè máa fún wọn níbi ìgbàká so bákan náà wọ́n ní pẹ̀lú ìlú àti ẹni tó ń travel tí owó rẹ̀ wá tẹ́lọ́ náà tí ìkàgbá fún tàbá ní títí kéèkì ẹ̀ àlèkó mẹ́rin ìgbàká ọ̀rí ìdọ̀kẹ̀mìnà ńlá ọlọ́ni olóyè ọ̀rọ̀ ìlátọ́bí àbìdìmọ̀ ọlọ́mọba ló gbélé àwọn tá a lè fún ní zaka àwọn làkàkalẹ̀ náà nígbà míì èèyàn ní adminis ọ̀dọ́ ìtàṣọ tó ń ṣe olùtọ́ọ̀bù bíbá tàṣọ tó ṣe pé ní òní tí mo sọ mo ní ìtọ́jú 178,000 naira ni ó lè dọ̀lá pé tí lékún ṣùgbọ́n tó kàn wá orí tó jọ́ta wà ní owó ta tọ́jú pamọ́ pamọ́ déètì yẹn tí ọdún kan bá lọ lórí owó yẹn tó o lò tí ìdáwálẹ̀ àti tó dínkù sí ìsọ́ọ̀dù tó ṣe kó ń lékún ní bí a fi ń ṣe bísínẹ́sì lẹ́nu tá sọ àbá fi ṣe bísínẹ́sì akóòsí nípa akóòsí àyàn ẹgbẹ́ ń bẹ̀ tá àbájá àti lọ tó fi já sí tó lò sí ìsọ́ọ̀dù ayọ̀ ìdàkárẹ̀ so ìsọ́ọ̀dù tí a sọ yìí nísìnyí èèyàn kan ní 200,000 naira tó ti ń tọ́jú pamọ́ láti láti ẹ̀ ọdún kan wà lọ lórí 200,000 yóò yọ zaka ní orí ọ̀zàká yóò yọ zaka wọ́n ọ̀rọ̀ fọ́ọ̀tì mẹ́ni tá ń sọ yìí ó bẹ́ẹ̀ san owó lé ó bẹ́ẹ̀ ṣe kí ni ó bẹ́ẹ̀ san owó lé owó lé tó bẹ́ẹ̀ san 300,000 ó tọ́jú 2 ó ní 200,000 tó fi tọ́jú láti láti ẹ̀ pamọ́ owó tó wà lọ́rọ̀ sí ìsan owó lẹ́yìn eré èèyàn bẹ́ẹ̀ wọ́n ní lọ yọ 2.5% wọ́n lọ bá 40,000 yọ bẹ̀rẹ̀ tó bá tún wọ́n sí ìgbà ká wọ́n náà tún gbà nìkí ìyẹn mo rò pé ẹgbà ní èyí ó mọ ẹyọ zàká lọ́dọ̀ tún mọ gba zàká ó qualify láti gba zàká zàká rẹ̀ tún lọ́rọ̀ yẹn lórí pẹ̀lú tó bá ní sí ẹjọ́ ìṣọ́ yóò yọ zàká ẹni tó ṣe pé ó bá jẹ́ pé ń tó ń jẹ lọ́wọ́ rẹ̀ náà ní kò tó èyí tí ó gbọ́ bùkátà rẹ̀ basic bùkátà là kò ń ṣe àwọn bùkátà àfọwọ́fà o ẹ̀yìn ẹ̀kọ́ ìfà ẹ̀ láti yọ zàká tó jẹ́ pé kí ní àwọn ẹ̀bẹ̀ rí ìsìn ẹ̀kọ́ tó ti ní kéjì lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ní ọlọ́wọ́ lọ́wọ́ dára oríyà orí méjì ìkáwádà rúgbù ẹ̀yẹ̀ rí nǹkan bí 400,000 300,000 kójọ ṣùgbọ́n bùkátà tí ó gbọ́ lórí àwọn ọmọ èyí ní bùkátà mílíọ̀nù ó pẹ̀lú báyìí láti gba zàká ló pẹ̀lú báyìí ó pẹ̀lú báyìí láti gba zàká lórí ti òun ló lọ zàká ìṣẹ́ kọ́kí pamọ́ sí òun tí ó tún kápẹ̀yàn ní pàdé àbí ìsú ìṣẹ́wà ní ẹkù owó tẹ́lẹ̀ ètò dá ní ìsú tó ti pé máa yọ ìbàká lórí ẹ̀ èrò ọ̀dẹ̀ ní fún mi láti fún gba ìbàká ẹgbẹ́ ti ní èmi ní sì lè kó owó kan dání owó yẹ ọdún kan lọ lórí ẹ̀ ọ̀rọ̀ yẹn ní kí yọ ìbàká tó má tó wọ́n pín ìbàká káàkiri èrò ọ̀dẹ̀ fún mi láti gba ìbàká torí pé bùkátà ni ò ju ìtí mo ní rẹ̀ ẹlòmílẹ̀ ní ìlọ́pọ̀ owó yẹn mẹ́rin márùn mẹ́fà tọ́mọ́dẹ̀ tún kú ìjàká yìí yóò tún kọlùkọ́ láti gbàjàká yóò yóò lọ jàká yẹn o ṣùgbọ́n yóò tún kọlùkọ́ láti gbàjàká torí pé iṣẹ́ wa ń lẹ̀jọ kò gbọ́ basic ti rẹ̀ ní àtọ́ ẹni tó ṣe pé ọgbẹ́ máa jẹ ṣe pàápàá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 الحمد لله والصلاة والسلام على رسول الله عليك السلام والله لكم ومبتسمة ومشيكة على الشرب في جانب الجمعة والزوجات عند لكم وصلاة الله وعصمه بالجمعة في الأشياء في يوم الجيك لكم وصلاة نعم أنا بليك السلام نعم Àkọ́kọ́ question tí ó wà nígbà yìí, akẹ́kọ̀ọ́ tí àwọn ọmọ fẹ́ yọ ọ̀zàká, ìjẹ́ àwọn lè yọ ọ̀zàká fún ìyá àwọn ẹlẹ́yìn tí wọ́n á fi tẹ̀lé pé ìjẹ́ àwọn olóko mi ní òfin rẹ̀ bọ́. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah ìyá wa ṣáàlìyé bàkà fún wa báàlìyé bàkà fún ẹni tó jẹ́ ìyá fún wa ṣáàlìyé bàkà fún ẹni tí ó jẹ́ ìyá fún wa kìí pé ìyá wa ẹni tó ẹ̀ka bọ́ ni wọn fún wa bá ní kò ń ṣàmìyàn fún ọmọ láti bọ́ ìyá tí ìyá bá ní kìí ṣe ọ̀ràn yẹn fún ọmọ láti bọ́ bàbá rẹ̀ tí bàbá rẹ̀ bá ní yóò ṣàwọn dáadáa ní fún wọn ṣùgbọ́n tó bá ní kò ṣe ọ̀ràn yẹn fún láti bọ́ wọn ṣùgbọ́n tí wọn bá ti ní ojúṣe rẹ̀ ní láti lè bọ́ wọn bá ṣe fún wọn èyí tí ó gbé àti bẹ́ẹ̀ lọ ìyẹn tó wọn náà bá ní kò ṣe kù kí wọ́n wọ́n sì ní ti kó nígbà tàbí ẹkọ́ ìyẹn bí owó òun fẹ́ kó fúyà wọn ìsìláàmù orí nílẹ̀ ẹni tó ń sáfẹ́ responsibility ẹ̀ bí ò bá sí ìgbàkà fẹ́rẹ̀ ìyá yìí ẹ̀kọ́ náwó fún torí pé kò ní sọ ìyá mú ìgbàkà tọ́nà wọn bá ṣe wọ́n ọ̀rọ̀ yàn lórí kò wá ní o fẹ́ fi fún ìyá rẹ̀ Nam àwọn ìrọ́pù ọmọ bàtà wọn ṣe pàtàkì àwọn olùkù tó ló ń ka. A ìta bá lè ṣe mọ̀, lòó dá kó jẹ́ pé ọ̀ ní òkùnkù. Sùnfàànà ọ̀bí àlàkàbí سبحان ربيع العظيم سبحان ربيع العظيم mẹ́tàlá kan a lè sọ márùn-ún a lè sọ méje mẹ́sàn-án tó bá pàá ìbá ti gbà wá sí ìrìnṣìlẹ̀ lórí ìṣẹ́jọ́ ọláwà náà Nàmà ikú ó tó jẹ́ pínlẹ̀ ìlà tí wọ́n pẹ̀lú díẹ̀. Wọ́n sọ pé ẹ̀lẹ́ni specific amount tí èèyàn gbọ́dọ̀ ní kọ́kọ́ ní ìgbàta. Ẹ̀lẹ́ni specific amount tí èèyàn gbọ́dọ̀ ní kọ́kọ́ ní ìgbàta. Tí èèyàn bá ti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí, àwọn ọmọ pé kò kálukú pẹ̀lú ọjọ́ tí owó oṣù rẹ̀ pọ́dún kan ni ní ti mo tọ́jú two hundred thousand sílé láti láti orílẹ̀ èṣẹ̀ pọ́dún kan o ní ní ìjàpá àtẹ̀mú kí ẹ lè gbáyà kí ẹ lè lọ́kànlá òun lè jẹ́jọ́ mẹ́rin tó ti fẹ́mi lórí ìgbà tí owó ń kálukú tó pé pé tó máa lọ wò ní eighty five five ninety five gram silver yẹn ìlóyún one gram silver kan ó tún kù látùgbé sórí ìtẹ́lẹ̀ nípìnlẹ̀ tó wọ́n ti pé owó tó ń bẹ lọ́rùn ọdún kẹsì lọ lórí ẹ̀dá yìí mo nà báyìí ló máa wá yọ ń bẹ̀ oṣù tí ọ̀rá mú ansẹ̀ ti ẹ̀yìn a gram of silver in naira a gram of silver in naira price táìpẹ̀ báyẹ̀ yìí á gbé wa lọ sí sáìtì kan adamari bẹ́ẹ̀ á kọ sílẹ̀ yóò ká bá ń ta gíráàmù kan ní ọjọ́ tí owó ti wá pé ọdún kan lọ́wọ́ wa yẹn nígbà kan máa ṣe kámọ́ fly by five hundred and ninety five five hundred and ninety five ìyẹn ni mo ṣe níṣì lẹ́sùn wa ní ìkàtí one seventy eight thousand five hundred ó ń tá máa ṣe jù rẹ̀ tó kí ẹ̀kọ́ mọ̀ sọ wípé bàtà ọdún ilé báyìí ní ìgbà tó wọ́n kálukú tí ọdún kan lọ́wọ́ rẹ̀ ó yàtọ̀ síra wọn tó kálukú ẹ̀tẹ́ sí ara rẹ̀ ní ọjọ́ tí owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ bá pé ọdún kan lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ àbáyìí ọmọ ń sọ fún wa pé ẹ bẹ́tà kò bí òní ṣe fa ìkáwọn ilẹ̀ fẹ́ ara wa ká mú ẹjọ́ kan nítorí ẹbí rọmọdọ́nù òun fẹ́ mọ́ ṣe gbàkà ìfẹ́ mọ́ rẹ̀ gbàkà owó mi mo mú rọmọdọ́nù nítorí láti lè gbé sí orin fún mi lọ́pù ìgbà tí ó bá ti ṣe wípé owó tí mo tọ́jú pamọ́ ó máa pọ́dún kan ní ṣàbánì bẹ́ẹ̀ tó wọ́n tí mo tọ́jú pamọ́ pọ́dún kan ní ṣàbánì ní ìgbọ́rọ̀ ìdílé rẹ̀ di rọmọdọ́nì ṣùgbọ́n ọdún tí mo tọ́jú pamọ́ ó máa gbé ọdún kan ní ṣàwánì ní oṣù tó ń bọ̀ wá tó lè ẹ́sìnlẹ̀ kí n tètè yọ ní rọmọdọ́n tàwà yìí wọ́n bẹ́ẹ̀ tó ti wọlé ní ṣàbánì ìgbà ti ìdílé rẹ̀ so ojú ọ̀dì ṣe mo lè que ike ókè wọ́n tí kò mọ̀tọ́ mo fẹ́ mọ́lẹ̀ zaka mi tí bá ti di rọmọdán àwọn ohun tó tí mo ní màá lè ṣe kíni màá kàkó ló ti fi kan tá ti fẹsẹ̀ ní wọ́n fúnra ní ìdílé tí mo tó owó tí wà lọ́mú lápẹ́jú rẹ̀ ó pẹ̀ ju ìfọ́bù ìgbà lọ kí ní láti dára mi lánàá ẹ̀ẹ́dẹ́ pẹ̀lú five hundred thousand tí ó láti láti ẹ̀mí ó lè ní ó kàn lọ sí kan tá ti wọ́n ọ̀sẹ̀ yìí tó ṣẹ́kù yìí tó tó ní ṣẹ́kù tó ní sọ́ọ̀bù tó ti calculation tààtọ̀ yẹn a gram of silver in naira ìlónìí ó gbúgbò ẹ̀ wọ́n á gbọ́dọ̀ five gas ní eréṣin yìí wọ́n rẹ̀ sí kó mọ̀ three hundred and five ninety five àjọkù ṣé owó ohun tó ṣẹ́kù láti láti ẹ̀ bí láti láti ẹ̀ wọ ilé ìtọ́jú kan ṣó tó ìbá káàdì ètò ṣé kó tí ò bá tó ẹ̀kọ́ òun rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ nísìn ẹni tó lẹ́kọ́ ní 200,000 olóyọ ọjọ́ ẹgbẹ́ ẹgbẹ́ olóyọ ọgbẹ́ olóyọ ọgbẹ́ ìgbà tó lọ olóyọ ọkùn gan ní 120,000 ó wá calculate ìtàkùn ìgbà tó calculate lónìí okùn ní 178,000 tàkọ 178,000 120,000 tó tẹ́kù lọ́wọ́ ọ̀pọ̀ tó 178 ọjọ́ pé 120,000 yẹn tó ọdún kan sílẹ̀ lórí ọ̀ ìmọ̀ kò wọ́n sí ni kò tó ní sọ òkú dídà kan lórí ẹ̀lọ́dún yẹn ọlọ́wà náà wọ́n sọ pé ìgbọ́n ilé tó dìbò wà láàrin tax àti ìjàká ṣé connection mi láàrin tax àti ìjàká tax ìjọba ló mọ ìgbóòdì láàrin ìlú kò ní ṣe pẹ̀lú ìjàká tí ìjọba bá ìgbóòdì tax láàrin ìlú lórí sáwọn èèyàn ní kí wọ́n sáà bí kò ń jọ́rin rẹ̀ àwọn fábúgbà tó kò ń jọ́rin rẹ̀ ṣùgbọ́n ní ìgbà ìgbé wọ́n bá ń lo owó yẹn judiciously èèyàn yọ wọ́n fi ṣọ́nà wọ́n fi ṣe káà náà rí ìfẹ́ṣẹ́ yìí ṣe lẹ́yìn òjíta tàbálọ́wọ́ bá ṣe ìpínlẹ̀ lọ́wọ́ ni ẹni bá ti gbé gbájú so yóò ti ń tẹ́jú lé lórí tó jẹ́ nǹkan tí ó mọ yọ tá ń lò ó tá bá ń lò ó bó ṣe tán lò tó kán jẹ́ mẹ́rin ó túnmọ̀ sí pé wọ́n ti bá gbé owó lọ́wọ́ rẹ̀ ìyẹn ìdájọ́ ẹni tó ti bá gbé owó àwọn èèyàn lè máa bá wọn. àwọn tó ṣe àlùmọ̀ ìgbàgbá fún tó jẹ́ mọ̀lẹ́bí wa. sáàlì lọ gbàgbá fún tó jẹ́ mọ̀lẹ́bí wa ìyẹn gan ló dáa jù ìyẹn gan ló dáa jù kódà àti pọlùfà ìta ìyẹn ló dáa jù tó bá pàtó mi wọ síra wọ́n bá kọ̀lá ṣe àtúnṣe ẹbí pọ̀ ní. obìnrin tọ́lọ́ ń bùkún ọkọ̀ rẹ̀ wá táńtà ṣe lọ bàtà fọ́kọ rẹ̀ ó lè lọ bàtà fọ́kọ rẹ̀ náà ọkọ̀ tó lọ ń bù fún ìyàwó rẹ̀ tálíkà ṣe lè lọ bàtà fún ìyàwó ẹ̀ ẹ̀ kò lè lọ bàtà fún ìyàwó rẹ̀ torí pé responsibility ìyàwó ọmọ ìlú wà tẹ́lẹ̀ nígbà tí ẹ sá fún bàtà nìyẹn ó yẹ kọ́ra sọ fún bàtà ìyàwó ó yẹ kí ó bá ìyàwó ibi tí ìyàwó èdè ẹ̀rọ mẹ́ta ọgbẹ̀rin ìgbàtà mi rẹ̀ ráṣọ fún bọ́ ibi tí ó dé tó arẹlú ọgbàtà fún ìyàwó wa tí ọmọ bá ṣe pèsè ń kọ́ tàbí kò sí ní bẹ́ẹ̀ tí ìjọ ẹ̀ka ṣe fún tó wọ́n gbèsè kan ó ṣe gbèsè kan ní bí bọ́ọ̀lù èèyàn fún lápòjú orin ṣe tó ti wá mú sáré tí gbàtà wa káfí ìgbélé àwọn bẹ́ẹ̀ mo wọ́n sọ pé ẹni tí a mọ̀ pé iṣẹ́ haram ni wọ́n ṣe tó wá fẹ́ yan bàtà ní àlè gba ìkálẹ̀ ní ilé. a ń yọ bàtà ń ṣe haram a ń yọ bàtà ń ṣe haram. wọ́n ti bí haram láti rí owó yẹn. àtúrà ti pé ìtọ́jú ojú owó aláàlú èrè ló jẹ́ haram. nípa ẹni tó ń bí mẹ́rin mílíọ̀nù kìnnìkẹta àtọ́lẹ̀ kan mọ́kàn so ó wà lọ invest ẹ̀ sí ibi ọtí ìtẹ́tí èrè tí wọ́n mọ̀ ẹ́ tí ọba yọ zaka ìpìlẹ̀ yẹn nine million ten fifty pounds tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èrè tí ọba yọ zaka èyí tó jẹ́ ìtọ́jú ẹ̀yìn èyí yọ yẹn so ìyá tó yẹ ń ta ọtí ìyẹn gbọ́dọ̀ lọ́sọ̀rọ̀ ọjọ́ náà ọlá àwọn akẹ́kọ̀ọ́ ń gbógbó ọ̀gbẹ̀ tó lè yọ zaka. Tẹ́ńtẹ́gbẹ̀kọ̀ ìṣòro tó lè yọ zaka ẹni tó jẹ́ gbèsè gbèsè yẹn láti gbé ìtọ́jú wà kọ́kọ́kọ́ yẹn di gbèsè yẹn tí tó ṣe kù bá tó gbàgbà lórí ìgbàgbà tí ò bá tó mú ìyàpéjọ rẹ̀ yẹn lórí lórí yẹn nígbà ní ìyẹn lè yára gbé gbèsè yẹn ṣùgbọ́n tí ó ní pàjọ lówó kò bí ní ìyẹwó rẹ̀ ń fi àwọn ẹ̀dọ́wó tí ẹ̀dún kàṣẹlẹ̀ lórí ẹ̀ tí ó yẹn lè tó ìfẹ́ amáyọ̀ gbàtà rẹ̀ tó tẹ́lifà jẹ lówó owó ló ní ìdílé ní kíkẹ́ ọ̀là wà nígbà nípa lè fi owó ìjàká tàbí tọ́ náà nípa lè fi owó ìjàká tọ́ náà ààrẹ fi owó ìjàká tọ́ náà jẹ́lá sí ààrẹ fi owó ìjàká ààrẹ fi tọ́ náà jẹ́lá sí ààrẹ fi owó ìjàká káfí tọ́ sí ààrẹ fi owó ìjàká káfí tọ́ kànga ààrẹ fi owó ìjàká káfí tọ́ sí ìdí fáwọn àwọn tó zaka wà fún àwọn láti kà fún wa lẹ́ẹ̀kan ẹ̀yẹn àwọn kẹlẹ́ ìlú ìtọ́gbọ́n tó ń ṣe wọ́n láti ní ìlú nínú òfin ìsìláàmù òun ni ìtọrẹ àánú ìtọrẹ àánú àwọn ènìyàn àti sábà ní ìtọrẹ àánú àwọn tó ń pè ní sọ́lápẹ́tì ìdarí àdúwà ọmọ tó ń ṣe irú àwọn kàmáyì láti ráwùn ẹ̀fún àwọn gbẹ́bọ́ òòrùn àwọn gbẹ́kàndà àwọn kọ́mọ́sọ́lásí nígbà tí máa ń ṣe wá àwọn nǹkan báyìí àti tó ayé tó yìí gbogbo fúnra ẹ̀mí omi owó bí àwọn nǹkan àlùmọ́nì tí wọ́n ń tà wọ́n á fi ṣe wá àwọn báyìí wọ́n ká agbájà kárí sí fáwọn agbábi tó kù agbábi kọ́mọ́tọ́láṣí onírúurú ọ̀làwà. Láti tó fún ẹ, ẹ̀kọ́ tó àgbẹ̀, wọ́n sọ pé àwọn ìfáwọn ìfọwọ́sọ ìfọwọ́sọ ìfọwọ́sọ empowerment bí wọ́n pé èèyàn kan ní ìgbìmọ̀ fún nǹkan kọ̀ọ̀rọ̀ àmì. náà mo ní kí a lè fi ilé ìtọ́mọ fi kówó fún nǹkan tó ṣe owó a lè lọ ra machine fún tí ilé ìtọ́mọ fi kówó fún. eléyìí kò ní kò ní ìdíkà ọlọ́run bá ti kàn wọ́n tá ẹni rẹ̀ nù ṣé kálíkà rẹ̀ ní ẹ̀kọ́ òfin ẹkọ́ òyìnbó ẹkùn ní òkúrẹ́ fún tó lọ yanjú ààrẹ ìnáwó èyí máa ara máa sí ìfẹ́ èyí máa ara nǹkan tó ní ìfẹ́ a ní láti fi mọ́ òun ló mọ nǹkan tó ń ní títí wa ni pé owó tó wà lọ́wọ́ wa ọlọ́run ká lè owó mi àwọn tó lè ní kòkòrò àmì pàtó ìfúnkápọ́ wá gbé ìlọrin bí ó ṣe ní owó yẹn pé ìjọba yìí ló gbọdọ̀ síra رغبوا موانين وجبت جاء الله وعلم سبحانك اللهم بحمدك أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Thank you.